وكل بدعة ضلالة وكل ضلالة في النار معاشر المستمعين الكرام والمستمعات الكريمات في مشارق الأرض ومغاربها دونكم مني أزكى تحية قائلة السلام عليكم ورحمة الله وبركاته àdúgbò fún ọlọ́wọ́n ba ọlọ́wọ́n ba tí ọpẹ́ tọ́ sí ọba tí ọpẹ́ yẹ ọlọ́wọ́n ba tí ó kó ẹnìkọ̀ọ̀kan wá jọ papọ̀ sí àyè tí a wà yìí tó yẹ tó sún ẹnìkọ̀ọ̀kan wá títí di àsìkò yìí tó yẹ tó sún ẹnìkọ̀ọ̀kan wá kù lórí ìlànà. النبي صلى الله عليه وسلم إليه الله عليك لا ينسي lórí ẹ̀sìn islam eléyìí tó wà níbàámu pẹ̀lú àgbọ́yé àwọn sálàfù sọ́ọ̀lì ọlọ́run ọba tí ó sàwá lẹ́sà pẹ̀lú orí ńláńlá yìí eléyìí tó wáyé pé orin yìí àti ìtẹ̀sà yìí tọ́lọ́mà nígbà bí sàwálẹ́sà yìí ó jẹ́ ilé tí ó wọ́n púpọ̀ tó lè jẹ́ sílé kìí ṣe gbogbo èèyàn lọ́wọ́ba àlíkẹ́lá máa ń ṣe irú rí bẹ́ẹ̀ fún àdúgbò fọlọ́wọ́ba tọ́lọ́wọ́ba àlíkẹ́lá tí ó pọ́n wálé pẹ̀lú jíjẹ́ ìkan nínú àwọn tí ó rí yìí tí ó máa tọ́ sí ẹ̀rí àwọn orin tó kù nínú àwọn orin tó lọ́wọ́ àlìkẹ́lá máa ń ṣe fẹ́ dà orin yìí orin tí ọlọ́wọ́ àlìkẹ́lá tí ó pàtàkì ni nítorí pé ọlọ́wọ́ bá máa ń serú àwọn orin yìí náà fáwọn tí wọn kì í ṣe mùsùlùmí àwọn tí wọn kì í ṣẹni tó lọ́wọ́ àlìkẹ́lá yọ́nú sí irú orin yìí náà ọlọ́wọ́ bá máa ṣe fún wọn. èyí ló fi jẹ́ pé tó máa ń kọ́ pàtàkì orin yìí tó bá yẹ kó bá tóbi níwájú ọlọ́run ọba ni ọlọ́run ọba ọba hàn rẹ̀ fáwọn tí ì ṣe mùsùlùmí ṣùgbọ́n èyí tó tóbi jù nínú orí ọlọ́run ọba tọ́lọ́ba àdékẹ́lá máa ń ṣe fáwọn ẹni ẹ̀sà nínú àwọn ẹrú ẹ̀ òun náà ní orí ìsìláàmù yìí àdúgbò fọlọ́run ọba lórí orin náà àbákanná àtúntúkọ́ fọlọ́ọba lórí àwọn orí ọlọ́ọba míì náà tọ́lọ́ọba àlejò ń ṣe lé wa lórí eléyìí tó jẹ́ orí gbogbogbò tọ́lọ́ ọba máa ń ṣe fún àwọn ẹ̀dá eléyìí tó hàn nínú ẹ̀ta àmà lórí àdúgbòfọ́lọ́ ọba lórí ẹ̀ eléyìí tó pamọ́ ń bẹ̀ tá àmà kóore ní àdúgbò eléyìí náà fọ́lọ́ ọba. ọpẹ́ báyìí tá a bá ti ń dá irú ọpẹ́ yìí eléyìí tá a fi ń ṣe òun náà ni pé a fi ń de orin náà mọ́lẹ̀ abẹ́lẹ́ ọba kọ́lọ́ kọ́mọ́sálá yìí de orin náà mọ́lẹ̀ fún wa kọ́lọ́ mọ́jẹ́kọ́ fọ́lọ́ wa àtúwáńtì àtàrà ọpẹ́ yìí náà tó ń béèrè àlékún orí mi gẹ́gẹ́ bọ́lá ọba àdìgbàjọ pé làyé ìṣẹ̀kọ́rọ̀ tó ń là á sì ìdánilẹ̀kùn ọlọ́run bá ní tẹ́ ẹ bá ti ń dúpẹ́ fẹ́mi ọlọ́run bá èmi ọlọ́run bá ó lè máa ṣe àlékún orí fún yín sọ̀rọ̀ ń tàtàrà báyìí à ń àlékún orí lọ́dọ̀ ọlọ́run bá kọ́lọ́n fọwọ́ sáré ìsàlékún orí ẹnì kọ̀ọ̀kan wa àtọ̀rọ̀ àlékún ìṣẹ́ ọlọ́run àánú ọlọ́run bá ti ọ̀rọ̀ ẹ̀jẹ̀ jẹ́ tán ọlọ́run bá fún aṣíwájú ẹ̀dá anabi sallallahu alayhi wa sallam àti àwọn ará ilé anabi àtàwọn sọ̀hábà ẹ̀ àtúgbò ẹ̀kọ́ kan náà tí a rìn ìlànà anabi sallallahu alayhi wa sallam títí di ọjọ́ gbọdọ̀ kìyàmà. àwa kí ẹ̀kọ́ kan wá ní kíkí tó tó lórí jùlọ ní tó tó lọ́lá jùlọ nípa ilé kíkí náà òun ló bá gbogbo àsìkò mu òun lọ́wọ́ bá lè gẹ́rẹ́dẹ̀ sàlẹ́sà láàrin àwọn kíkí èyí tí ìtumọ̀ rẹ̀ tí ó ń túmọ̀ sí pé àlàáfíà ọlọ́run ìkẹ́ ọlọ́run àti àlùbáríkà ọlọ́run bá tí sì ajẹ́jẹ́ tí wọ́n rẹ̀ kọ́ máa bá ẹnì kọ̀ọ̀kan wa ilé ìtàn ìgbéyàwó lọ òun náà ni al-shaqiqatu muhammadiyya inda sufiyya pàápàá annabi sallallahu alayhi wa sallam pàápàá báwo la nabi ti jẹ́ kí làwọn àròyìn ti ń bẹ fún annabi sallallahu alayhi wa sallam àti pé pàápàá ìdá annabi sallallahu alayhi wa sallam náà lọ́dọ̀ àwọn oníṣòwò kí ni àwọn oníṣúfí ta ni àwọn oníṣúfí ń pè ní ànábì irú àwọn àròyìn wo òun náà ló fi rìnlẹ̀ fún ànábì sallallahu alayhi wa sallam òun náà nìkan tí a ń gbéyàwó lọ. eléyìí báyìí atúwábálà yìí débi wípé àwọn oníṣúfí nínú àṣejù wọn nínú tayọ àlá wọn nípa nàbí sallallahu alayhi wa sallam ó ní pé yusbituna ni nàbí yìí sallallahu alayhi wa sallam ilmi al-ghayb wọ́n á máa fi àfihàn lẹ ìmọ̀ kọ̀kọ̀ fún ànábì sallallahu alayhi wa sallam. يدعون للنبي صلى الله عليه وسلم علم الغيب وما قياك مرا إما كفو هو النبي صلى الله عليه وسلم kí wá sí ànábì nìkan ni wọ́n ń fi nǹkan yẹn lẹ̀ fún wọ́n máa fi rìnlẹ̀ fún àwọn ṣéèbù wọn náà àtàwọn wòlíì wọn. eléyìí báyìí òun ni àjọṣepọ̀ àti ìjọra ẹni tí ń bẹ láàrin àwọn sufi àtàwọn ṣíà àwọn àwọn ṣíà náà àwọn náà àwọn náà máa ń ṣe àfihàn ilẹ̀ ìmọ̀ kọ̀kọ̀ fún àwọn àìmọ̀ wọn àwọn náà máa pàpò mára pé àwọn àìmọ̀ wọn wọ́n ní má kọ̀kọ̀ wọ́n á dẹ̀ máa fi ìmọ̀ kọ̀kọ̀ yí wọ́n máa rìnlẹ̀ fún ọmọ fi rìnlẹ̀ fún àìní ìjùmọ̀ àbẹ̀ tọ́lì. ó jẹ́ pé àwọn oníṣúfí àtàwọn ṣíà yaltaquna fi ba'di dalalat wa yakhtalifuna fi ba'd. wọ́n pàdé wọ́n pàdé wọ́n jọra wọn níbi apá kan àwọn àmì wọ́n sì yapa níbi àwọn apá kan rẹ̀ àwọn ànùkẹ́ ń bẹ tó yẹ sí pé àwọn sufi àtàwọn ṣíà wọn jọ jọra wọn bẹ wọn jọ pàdé bẹ àwọn ànùkẹ́ sì ń bẹ tó yẹ sí pé wọn jọ jọra wọn bẹ ṣíà sọnù lọ́tọ̀ níbẹ̀ sufi náà sọnù lọ́tọ̀ mẹ́ òǹkàlùkù wọn dúró sórí àná wọn ni ṣùgbọ́n níbi àwọn bá àgbògbọ́lẹ́ lẹ́ẹ̀dá níbi àwọn apá kan nù wọ́n pàdé ń bẹ̀ nínú àwọn àna tí wọ́n pàdé lórí ẹ̀ òun náà ni ìdíyàwó àìmọ̀lẹ́hìn ìmá pé àpèmára ìnímọ̀ kọ̀kọ̀ ẹ́ àwọn tún pé pé àpèmára rẹ̀ wọ́n dẹ̀ fẹ́rẹ̀ fún àwọn àwòlíyáwó wọn àtàwọn mọ̀ṣáyíkù wọn àwọn ṣéèkù wọn àtàwọn wòlíì wọn àtàlẹ́bí sallallahu alaihi àwọn ṣíyà àwọn fẹ́rẹ̀ fún àwọn àìmọ̀ wọn àwọn ìmáàmù wọn àti Ali ibn Abi Talib radiyallahu anhu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣèjì ilé ìbáyìí la dé lórí ọ̀rọ̀ nípa pàápàá ànábì pàápàá ta ní ìpínlẹ̀ ànábì sallallahu alaihi wasallam lọ́dọ̀ àwọn oníṣòfì. Àìlè ìbáyìí sì ni a ti fi àfẹ́rẹ́ yẹn nínú tíra qasidatul burda títí Busairi tí ó ń fi àfihànlẹ̀ ìmọ̀ àkọ́kọ́ fún anabi sallallahu alaihi wa sallam ó ní ومن علومك علم علم اللوح والقلم ومن علومك علم علم اللوح والقلم nínú ìmọ̀ ilé anabi sallallahu alaihi wa sallam tá a lè fi hàn lẹ̀ fún ilé anabi àti pé nínú ọ̀rìn ìmọ̀ ẹ̀rẹ́ ànábì ni pé onímọ̀ nípa gbogbo tọpamọ́ hátà ìlú láwùfù kódà ìmọ̀ nípa èyí tí wọ́n kọ sínú pátákó tí wọ́n kọ kọ́dàrá sí tí wọ́n kọ kọ́dàrá tí wọ́n kọ àkọọ́lẹ̀ ẹ̀nìkọ̀ọ̀kan wá sí ànábì nímọ̀ nípa rẹ̀ gbogbo tí ó máa ṣẹlẹ̀ pátá ìmọ̀ nípa rẹ̀ ànábì sallallahu alaihi wasallam wàlùkọ́làm kódà ìmọ̀ nípa ẹni tí kọ́làmù kọ ìgbà tọ́lọ́wọ́ bá àníkẹ́ ládàá gbogbo ìmọ̀ nípa ẹni tí ọlọ́wọ́ bá àníkẹ́ ní kọ́làmù kó kọ pátá títí tí láti jọ sí ayé ti ń dé ayé ayé dálùkì yá máa fi dé ànábì nímọ̀ nípa gbogbo ẹ̀. ومن علومك علم الدنيا ومن علومك علم علم اللوح والقلم nínú mọ̀rí ànábì lọ́wọ́ ilmu lawhi wal qalam sórí làwa ń gbìyànjú àti gbé ẹ̀rí yẹ̀wò lórí ẹ̀ e. tó ṣe àtakò nǹkan táwọn oníṣòfin tọ́fẹ́rẹ́lẹ̀ fún ànábì sallallahu alaihi wasallam yìí. kámẹ́rà yìí pàṣẹ sàlàyé fún ẹgbẹ́ ànábì sallallahu alaihi wasallam ó kọ̀ fún wa kama kama kpọ̀n lápapọ̀rọ̀ kama yin òun láyé boro kama tayọ àlàníbi ìsẹ́yìn fún ànábì sallallahu alaihi wasallam arábìnrin lára tó kọrú ní kama akọrọtì nasọrọ ibn maryam ẹ má ẹ má yìn mí láyìn gbòòrò ẹ má tayọ àlà níbi ìsẹyìn fún mi ànábì sallallahu alaihi wasallam tẹ́ ẹ̀ máa wá gbé fún mi àwọn àròyìn tó yẹ ká fèrè yan lọ́wọ́ bá kama akọrọtì nasọrọ ibn maryam gẹ́gẹ́ bí àwọn nasọrọ kristian bá yẹ ṣe fún ọmọ maryam ànábì Isa fa innama ana abdu ẹrú ọlọ́wọ́ bá lè ní í o fàkúlù abdullahi wa rasulu tí a bá fẹ́ ròyìn ní ilé ìtọ́ ga jù nínú ròyìn tẹ́lẹ̀ tí ó rẹlẹ̀ fún mi náà ní ẹrú ọlọ́run bá òjì sí ọlọ́run bá gbogbo ròyìn tá a bá ti lè fi ròyìn ẹrú ọlọ́run ẹ̀ gbọ́dọ̀ fún ròyìn mi gbogbo ròyìn tá a bá máa fi ròyìn ọlọ́run ẹ̀ gbọ́dọ̀ fún ròyìn ẹ̀mí ẹ̀mí ànẹ́bí sallallahu alaihi wasallam torí ní kí n sọ lọ́run ní bákan náà ìròyìn òjíṣẹ́ òun náà ní fún mi ilé wa là ń gbé yẹ̀wò lọ lọ ẹ̀rí tí a dúró lórí ní ìjẹjọ àbí ní ìjẹ ìjẹjẹ bá dúró lálẹ́ ní ìjẹjọ a dúró lórí ní ìjẹjẹ òun náà ni àyà ọlọ́run bá ní wàlẹ́wìlẹ́ àfọ́gbù lọ́yọ̀ àrí ọlọ́run bá ní tí kìí bá ṣe ọlọ́run ọlọ́run bá lórí ànábì ni tí kìí bá ṣe pé ọlọ́run ọlọ́run bá tọ́pọ̀ lórí rẹ̀ ànábì sallallahu àti ìké àwọn ọlọ́run lórí rẹ̀ ni làhámàtọ̀ ìfọ̀tù ayọ́dúnlù àwọn ìjọ kan nínú àwọn akẹ́kọ̀ọ́ yóò bá gbèrò láti sọ ìrìn ànábì nù wọ́n bá dẹ̀ gbìyànjú rẹ̀ wọ́n bá rí ṣe tí kì í bá ṣe náà wà ní ọlá wa pọ̀ lórí rẹ̀ fà ń sún rẹ̀ ìkí àwọn bá pọ̀ lórí rẹ̀ ni òun ni wọ́n fi rí ṣe. nítorí àwọn pé a gbọ́dọ̀ máa gbé ẹ̀mí ara wa sá kúrò níbi ọ̀dọ̀ àwọn aṣọ ká má gbàtàjẹ pẹ̀lú ìmọ̀ tí ń bẹ lọ́dọ̀ wa ká má rò pé ẹ̀ làkúrò ń bi gbogbo ìrújú wọn irú christmas irú ìsọtí ń bẹ fún ànábì yóò sí fáwa o tí kèé bá ṣe pọ́nà ọba fúnra ara rẹ̀ lọ́sọ̀ ànábì ni ọlọ́run lẹ́fẹ́ rẹ̀ lẹ̀ wípé ibi tí ìrújú àwọn pípọ̀ ibi tọ́pọ̀ dé ibi tí a nù ibi tọ́pọ̀ dé wọn àbá sọ ẹnu. ولولا فضل الله عليك ورحمته لهم الطائفة منهم أن يضلوك ọba ní wọn àbá gbèrò àti kó ìsọnù báyìí ànábì wọn àbá dẹ̀ rí ṣe àmọ́ ọlọ́wọ́ bá àlejò lá ń sọ ìrẹ ànábì ọlọ́wọ́ bá ọlá rẹ̀ pọ̀ lórí rẹ̀ ìkẹ́ rẹ̀ pọ̀ lórí rẹ̀ tó jẹ́ pé àwọn atọ́lọ́wọ́ bá àlejò lá òfin ní ìsìnà yìí àwa gbọ́dọ̀ sọ́ra tó bá ànábì tí ìbáyé kọ́lọ́ bá ń sọ ni wọn bá rí bámú wọn bá dẹ̀ rí sọnù. وما يضلون وما يضلون إلا أنفسهم ọlọ́run ni wọn àlè kó sì ìsìn àbáyé nìkan kan wàmá yà múrú nàkà mi ṣe yìí ọlọ́ni wọn àdè lè fi ìnira kankan kàn ọ́ wọn àdè lè fi ìnira kankan bó ṣe wù kó kéré tó nínú gbogbo náà ìnira wọn àdè ti kàrí ànábì sallallahu alaihi wasallam ọlọ́ni wa anzala Allahu alayka al-kitaba wal hikma nínú àwọn akẹ́ àtàwọn ìjẹra tọ́lọ̀ ọba àdékẹ́lẹ́ wá ti múlẹ̀ ànẹ́bí tọ́lọ̀ yìí tíra kalẹ̀ fún alukur'an tí ó máa kó ẹ sọ́nà fóònù ìsìnà wal hikma bákan náà ọlọ́run bá tó sọ súnà kalẹ̀ fún tí ó máa ṣàlàyé tó alukur'an ọlọ́run bá tó sọ súnà kalẹ̀ fún tí ó máa ṣàlàyé alukur'an tọ́nà bá ní kí lásọ̀ kalẹ̀ fún ìrànlẹ́bí sallallahu alaihi ọlọ́bàní wà ẹ̀lẹ́mẹ̀kà mẹ́lẹ̀m takùn táìlẹ̀m wà ẹ̀lẹ́mẹ̀kà mẹ́lẹ̀m takùn táìlẹ̀m ayé bí táwọn fẹ́ lọ gẹ́gẹ́ rí ọlọ́ni àwọn ọlọ́ọ̀bà àlékẹ́lá wá kọ́ èrè ànẹ́bì àwọn ọlọ́ọ̀bà wá fi mọ̀ ọ́ nǹkan tí ànẹ́bì ọmọ ní báyìí nǹkan méjì ọlọ́ọ̀bà fi rẹlẹ̀ ọlọ́ọ̀bá fi rẹlẹ̀ wípé owó ọlọ́ọ̀bá lòun fún ànẹ́bì nímà ọlọ́ọ̀bá sì fi rẹlẹ̀ pé ànẹ́bì sọ̀lọ́ọ̀sọ̀lá ń táyì màkà nípa àwọn nǹkan tọ́lọ́ọ̀bá àlékẹ́lá fi mọ̀ ajásí wípé ànábì ò nímọ̀ nípa gbogbo nǹkan kìí ṣe gbogbo nǹkan lànábì mọ̀ nínú àwọn nǹkan tá ànábì ọ̀mọ̀ ní máa kọ̀kọ̀ torípọ̀ wọn ni wà ẹ̀lẹ́mẹ̀kà mẹ́lẹ̀m tẹ́kùn fáìlẹ̀m àwọn ọlọ́wọ́ ọba aláwa fi mọ̀ ọ́ ọlọ́wọ́ ọba fi mọ̀ ọ́ nǹkan tí ànábì ọ̀mọ̀ sọlọ́ ọba àlejàlá fi àwọn nǹkan kan rinlẹ̀ fáànábì ọ̀mọ̀ ọlọ́wọ́ wá fi àṣàfihàn pé àwọn ọlọ́wọ́ ọba àlejàlá kọ́ láwọn nǹkan yìí tó túmọ̀ sí pé àwọn kankan bẹ tó pamọ́ sí ànábì sallallahu alaihi wasallam ọlọ́ni wa kana fadlullahi alayka azima ọlọ́run ọba ló ṣe ànábì rẹ̀ ní ọlá tó tóbi púpọ̀ ni nínú ẹ̀ náà làwọn ọlá ta ti kà yí wípé ọlọ́run ọba àlekẹ́lá fún ànábì ní tíra eléyìí tí eléyìí tọ́lọ́ ọba àlekẹ́lá fún ìkẹ́kẹ́ ọlọ́run bá àlékelé jẹ fún ní hikma ọlọ́run fún ní sunna ilé tọ́lọ́run bá àlékelé fún àwọn kẹkẹ nínú àlùmọ̀ yìí nínú àwọn ànẹ́bí tó ti ṣáájú rẹ̀ tọ́lọ́run bá àlékelé fún nírú ẹ̀rí. naam ìsọ ọlọ́run bá dẹ̀wà pẹ̀lú ànẹ́bí sallallahu alaihi káde bá àwọn àmọ́ ànẹ́bí ò ní kápá nkankan ànẹ́bí ò sì ní mà ní yàtọ̀ fi ọ̀rìn tí kìí bá ṣe báwọn ọlọ́wọ́ bá la bá fi ìrìn ànábì rìn lẹ̀ ṣinṣin ni tí kìí bá ṣe pé àwọn ọlọ́wọ́ bá la bá ń sọ ìrìn ànábì tá a fi ọ̀rìn lẹ̀ ni. lọ́kọ̀ tí sàtẹ́sàlù ilé yìí ṣé àn kọ̀lílà ìrìn ànábì gan ti fẹ́ máa o fẹ́ máa tẹ̀ àwọn kèfèrí ìlú tí wọ́n ti fẹ́ máa mú ọ wọ́n ti fẹ́ máa sọ ẹnu ìwọ pípé káàdà nínú àwọn fàáyàlú lùkọ́rọ́bà ni nínú àwọn ọ̀rọ̀ ìṣe tó ń túmọ̀ sí nǹkan ṣe nǹkan bí súnmọ́ kọ́tẹ̀rẹ̀ ni ọlọ́run ní lakọ̀dí kí n ṣàṣẹ́ṣàrò ilé yìí ṣe ẹ̀ ń sọ̀rọ̀ lakọ tí ó tẹsẹrù kanu ilé yìí ṣe ń sọ líla ilé alábi ti súnmọ́ àti máa tẹsí àná wọn ti fẹ́ máa rí ọgbà mú ìrújú wọn ti fẹ́ máa wọlé sí ọlá wàláwọlá àǹtà batman tí kìí bá ṣe pa ọlá ọba alábá ti ọrìn lẹni ọba sọnù ọba sọ ẹnu ibi tí ìrújú àwọn kejì ìgbó rẹ dé. ẹ dákun nígbà tí ànábì sọlọ lọsọlá bó nímọ̀ tó tó bá yẹ wá òun gẹ́gẹ́ fún rẹ ti fẹ́ máa súnmọ́ ìsọnù àwọn kejì orí ti fẹ́ máa kó iyèméjì bá báwo wá ni wọn ti wá gbẹmí rẹ wípé pẹ̀lú mẹtí wọn kò sí kankan kò sẹ́ni tí wọ́n ò lè gbọ́rọ̀ rẹ̀ kò sí kò lè lápálá rẹ̀ àwọn kan bẹ̀bẹ̀ kọ́ wọ́n gbóná ní ìrújú gan wàláhì wàláhì wọ́n sọ yẹn lọ. irú sọ tí ń bẹ fún nàbí yìí látọ̀rọ̀ ọlọ́run báyìí kò sí báwa ọlọ́run bá yẹ kọ́ tí tàtẹ́ kanú ilé yìí ṣe àǹtọ̀lẹ́yìnlá ọlọ́run ní ìzànlá àzàkùnrin kà bóyá ìfàlẹ̀ àyà ìlà ńlá àbẹ̀kùnlẹ̀ ọlọ́run ní tọ́ọ̀bá wá lè tẹ̀sí sí wọn ni tọ́ọ̀bá lè sọnù ni àwọn náà ọba àlékẹ́ náà ọba fún ọtọ́ wò àwọn náà ọba ọba fi jí ọ níyà àwọn náà ọba ọba jí ọ níyà gbé ìfàlì ṣàyà wọ̀ gbé ìfàlì mẹ́mẹ́ ìyá ayé àlàkí àmọ́ ọba jẹ̀rẹ̀ àlẹ́bí sọ̀rọ̀ àṣàlà àbá fi ìyáta yé yìí ìlọ́po nínú ẹ̀ àti ìlọ́po ìyá àtàlùkẹ́yàmà ìyá tí ọba ju ti gbogbo ìyẹn kù lọ gbé ìfàlì ṣàyà ìlọ́pọ̀ ìyà táwọn èèyàn bá ń jẹ́ ní ayé nìwọ̀n bá jẹ́ ọ̀jẹ̀ di hẹ́ndìyà gbogbo ìyà lọ́jẹ̀ ní ayé wọ̀gbẹ́ ìfẹ́ màmá tó bá tó bá kíyámà ìlọ́pọ̀ ìyà táwọn èèyàn bá ń jẹ ẹ́ ó tó jẹ lálà sí ìyà lọ́jọ́ gbẹ̀rẹ̀ kíyámà tí ìrìn ìbálẹ̀ tó bá lè tẹ̀sí tó wọn ni ọlọ́run bá ní ثم لا تجد لك علينا نصيرا ọlọ́ni ọ̀wá nínú ẹnì kankan tó lè ràn ọ́ lọ́wọ́ kó níbi ìyàwó ọlọ́wọ́ bá. náà ilé ń túmọ̀ sí pé anabi sallallahu alaihi wasallam kò ní ìròyìn tí ọlọ́wọ́ bá àlékelá ní ààrẹ gbọ́dọ̀ fi rẹ̀ fún. anabi sallallahu alaihi wasallam abarabi tiwa náà ni. ẹni tó yẹ sí pé ọlọ́run ọba àlejò ń dáàbòbò tọ́lọ́run ọba ń sọ bí tiwa náà ni kò lè dáàbòbò rárá rẹ̀ bí ilé tí dáàbòbò ẹ̀dá pẹ̀lú kò yẹ báyìí bẹ́ẹ̀ ni nípa ìtọ́pamọ́. nínú ọ̀nà tó tún báyìí tó tún tún rẹ̀ ìmọ̀ àti irú ìròyìn táwọn onítúbí tó tún rẹ̀ fún ìtayọ àlà nípa nẹ́bí sallallahu alaihi wasallam ni gẹ́gẹ́ bí àwọn Nasara àtàwọn Yahudi náà ti tayọ àlà nípa àwọn nẹ́bí wọn. ló jẹ́ sí àwọn olùmọ́jú pé wáyé pé àwọn onísúfì àtàwọn Nasara wọn yàtọ̀ síra wọn gẹ́gẹ́ bí ó jẹ́ pé àwọn àwọn Ṣíà àtàwọn Yahudi náà wọn yàtọ̀ síra wọn. àwọn Nasara àwọn Súfì ni Nasara al yìí ẹgbẹ́ bó jẹ́ pé àwọn ṣíà ni Yahudi àlùmọ̀ yìí ọ̀nà tí àwọn Sufi tí wọ́n ti papọ̀ pẹ̀lú àwọn Christian kìí ṣe wàtánú ọ̀nà òní báyìí lọ́mọ nínú ọ̀nà nínú àwọn ọ̀nà tó ń ti pàdé náà ni ìmọ̀ tayọ àlà nípa ṣàfíà anabi sallallahu alaihi wasallam nípa personality anabi. ìmọ̀ tayọ àlà níbẹ̀ ó sọ̀rọ̀ mẹ́rin nínú àwọn àyà tó lọ́wọ́ àdéka tó fi ń rinlẹ̀ wípé ànábì sallallahu alaihi wasallam ń kọ́ kò nímọ̀ nípa ìmọ̀ kọ̀kọ̀ ọlọ́run bá ń sọ nínú sọ́rọ̀ tó tún wa nípò tí ń bá ìṣòro tó dúhà sọ́rọ̀ tó àbúhà sọ́rọ̀ tó dúhà ní àyà ẹlẹ́ẹ̀kẹfà sí ẹlẹ́ẹ̀keje wa alaikum salam wa rahmatullahi wa barakatuh ọlọ́run bá ní alam yajidika yatiman fa'awa wa wajadaka dallan fahada ọlọ́run bá ní kèé ṣe kèé wá ọ ní ọmọ òrukàn ni ọlọ́run ní kèé ṣe pé rí ọlọ́mọ ni táà fi jẹ́ kí ni o táà fi fa èrè ànẹ́bì mára táà fi fàyè gbà ọ́ ibà rí ọmọ àwa aláwọ̀ bá lè rí pé ànábì ò nímọ̀ nípa ẹ̀sìn. látàrí mal islam wàlá iman o mọ kata pé ní islam o nímọ̀ nípa ẹ̀sìn ọlọ́ọ̀ba o mọ̀ nípa òfin ọlọ́ọ̀ba kí lọ́tọ́ tó ní ọ̀tọ̀ fàhádà làwọn ọlọ́ọ̀ba àríkárí fọ̀nà mọ́ wàwá jẹ́rẹ́ ka bọ́ọ̀lù ọlọ́ọ̀ba àríkárí fẹ́rẹ̀ lẹ́mí pé anabi sallallahu alaihi wasallam nímọ̀ nípa bèlè tí ó nímọ̀ nípa kọ̀kọ̀ àbí láti ìjọ tí wọ́n ti bí ànábì sallallahu alaihi wasallam síwájú kọ́lọ́ ọba tó gbé ìdílé jíṣẹ́ nígbà wọn ló ti nímọ̀ nípa gbogbo ìrun kíkí ọ̀rọ̀ nípa tàfàsílù tàwṣẹ́yì ọ̀rọ̀ nípa bá ti gbà rẹ̀ tánàbí nímọ̀ nípa rẹ̀ kó tẹ̀lé kó lè dèrò jíṣẹ́ ni kó tẹ̀lé kó bẹ̀rẹ̀ sí máa sọ ìmọ̀ kalẹ̀ sí tánàbí nímọ̀ nípa gbogbo ìtẹ́lẹ̀ yìí ẹ̀dá mi ló jẹ́ ẹ̀rí pàǹdàbí onímọ̀ nípa rẹ̀ kódà ibi tábìlì pàǹdàbí onímọ̀ nípa rẹ̀ ni wípé tí wọ́n bá bi ànábì léèrè nípa àwọn àlámọ̀rí ẹ̀sìn ànábì ó sọ wípé kí wọ́n padà wá àbí ànábì ó wà ní sùúrù díẹ̀ lásìkò yẹn títí tí ìní títí ìmọ̀ òbí sọ̀kalẹ̀ sí tí mọ̀ òbí sọ̀kalẹ̀ sí lọ́dọ̀ látọ̀dọ̀ ọlọ́run ọba tí mọ̀ ọlọ́run bó fi sọ̀kalẹ̀ fún àdébí ó tẹ̀mọ́ wá dáhùn pé ìjà ìbèrè nípa rẹ̀ ọlọ́run bá àdékẹ́lá ní kí n sọ báyìí fún yín yasalunaka ani ruh wọn bọ wá bẹ̀rẹ̀ lọ́wọ́ rẹ̀ anabi nípa ẹ̀mí sanabi màdí àwọn ọmọ àdìgẹrẹ ńkọ pé kúlẹ ruh min amri rabbi wà má òjìtú min ilmi illa qalila máa sọ fún ọ wípé àrùn ẹ̀mí tẹwọ yẹn àti Ọlọ́run ni wà má òjìtú min ilmi illa qalila àfún nínú màá fi díẹ̀ díẹ̀ náà fún àwọn ẹ̀dá nù mà ọlọ́wọ́ eh? eh? bá ní alúna kàrin àhílà àwọn tí ń bọ̀ wá àwọn yahudi tí ń bọ̀ wá báyìí wọ́n bọ̀ wá bí ó lè nípa létẹ́sù olùhíyà máa kí tún ní nẹ́ẹ̀tì ọ̀ṣájì sọ fún ọ wípé táàmà fi tòǹkà ní nítawọ̀ yẹ́wọ̀ fi tòǹkà ìsẹ̀mí ayé wọn ni wàlhájì òun láti máa fi tòǹkà àsìkò hajj قل هي مواقيت للناس والحج وليس الجر ان تاتوا البيوت من ابوابها ومن ظهورها ولكن ولكن البر وليس الجر ان تاتوا ان تاتوا البيوت من, ظهورها واتوا البيوت من ابوابها ọlọ́run wa àlejò láti ó نجد ام pé wọ́n bọ̀ wá bí ọlẹ́rìí nípa nǹkan báyìí ìmọ̀ rẹ̀ rí. ìsàlùwẹ̀ ìmọ̀ sí قل هي هذا فاعتزل النساء في المحيط قل هي هذا قل هو قل هي هذا فاعتزل فاعتزل النساء في المحيط يسألونك عن المحيط قل هو هذا فاعتزل النساء في المحيط قالوا والله أبيوري نقع أجاء إن كوسوا أو eléyìí báyìí túmọ̀ sí wípé anabi sallallahu alaihi wasallam onímọ̀ nípa kíní ìtẹ́lẹ̀ ọlọ́run bá àdékẹ́lá ń kọ́ ni ọ̀wá jẹ́rẹ́kà bọ́ọ̀lá ń fàhádà kódà débi wípé ìjọ tí anabi sallallahu alaihi wasallam tí wọ́n bí léèrè nípa àwọn ashabul kahf pẹ̀sọ̀tẹ́ àwọn ashabul kahf fún wa anabi ní kẹ́ padà wá anabi ọ̀wá sọ pé insha Allah ọlọ́run bá àdékẹ́lá fẹ́ kọ́ anabi lẹ́kọ̀ọ́ ẹ mọ odidi ọjọ́ tọ́lọ́ ọba àríkẹ́ láti tó fi dá wáyé ìdúró tí ọ̀sẹ̀ kalẹ̀ tí ọ̀sẹ̀ kalẹ̀ bá lẹ́gùn yẹn. àwọn tó wá bẹ̀rẹ̀ sí máa fi ẹ̀yẹ pé kọ̀tẹ́ǹdì rẹ̀ ó ní apàdà wá èyí là padà lọ́bàdì wá padà kéde náà ni àlejò yé èdè náà ni ah, kọ̀tẹ́. ìbànújẹ́ wá bẹ̀rẹ̀ sí máa bá nẹ́bí sọ̀rọ̀ lọ́sàn kótó kọ́lọ́wọ́ bá àlékẹ́lá wá padà wá sẹ̀sẹ̀ wá sọ ìmọ̀ kalẹ̀ nípa àwọn ashabul kahf fún anabi sallallahu alaihi wasallam ọlọ́wọ́ akọ lẹ́kọ̀ọ́ pé wala taqulanna li shay'in inni fa'ilu inni fa'ilu dhalika ghadan illa an yasha Allah. má máa sọ pé sìnkàn báyìí lọ́la má àkọ́mọ fi insha Allah sí ẹ̀kọ́ ni ẹ̀kọ́ rẹ̀ àná yìí má sọ pé ó ti nǹkan yìí wọ́n kọ́ ló ní nǹkan yẹn wọ́n kọ́ ló ní kápá lọ́dọ̀ rẹ̀ àwọn alágbèrè lẹ́sí ọ. má máa sọ ìgbà pé ẹ̀ ń ṣe báyìí lọ́la má sọ pé tọ́lọ̀ ọba bá bẹ̀rẹ̀. àgbà takò lẹ́nà ní ṣe ìní fáìlì ìdáríta wọ́dà ìlà ẹ̀yẹ̀ṣẹ̀ àmọ́. ọlọ́run ní ọ̀rẹ́ a sọ ìtàn rẹ̀ màá kà fún yín ìrẹ́lẹ̀ yìí báyìí ó túmọ̀ sí pé àwọn nǹkan wọ̀nyí ànábì ò jẹ́ni tó mọ̀ tẹ́lẹ̀ di àsìkò tọ́lọ̀ ṣe ni tó ń sọ ìmọ̀ rẹ̀ kalẹ̀ fún. náà eléyìí báyìí náà nínú àwọn ẹ̀rí mi wípé ẹ má ṣe àtúnilẹ̀ ẹ sì má ṣe àfitì ìmọ̀ àkọ́kọ́ fún ànábì sallallahu alaihi wasallam nínú Ah, ah, eléyìí báyìí wà nínú sórọ́tù ah, sórọ́tù sọ̀ọ́dù àyà sixty seven sí seventy two ọlọ́run bá ní. ما كنت تدري ما الكتاب ولا الإيمان eléyìí báyìí tí mo kà yíyàtọ̀ sí ẹ̀yàtọ̀ sí ẹ̀sùn lọ́wọ́ nínú sọ́rọ́ ti sọ́ọ̀dì yẹn. ọmọ bá nílà nẹ́bí máa ń kúnta tẹ́lẹ̀ ní mẹ́rin kìtàbù wà lẹ́sìn iná wà láti jà ìlẹ́kà nọ́ọ̀rọ̀ náàdì níbi mẹ́rin náà ṣáà ní ìbàdínà. ọlọ́ni ìrà nẹ́bí ọ̀ọ́mọ tó ń pè ní tírà tẹ́lẹ̀ alukur'an ọmọ nípa rẹ̀ tẹ́lẹ̀ ìmọ̀ nípa rẹ̀ ولكن جعلناك جعلناه نورا نهدي به من نشاء من عبادنا ọlọ́ọ̀bá ní àbáwọ̀ ọlọ́ọ̀bá láti alukur'an àti ní ìmọ̀lẹ̀ táà fi ń ṣe ìmọ̀nà fún gbogbo àwọn tàbá fẹ́ tàbá fẹ́ náà rẹ̀ ruwa. ayé ilé tí wọ́n sọ pé wà nínú sọ́ọ́sì sọ́ọ̀dì yẹn ọlọ́ọ̀ ní kúl huwa nẹ́bà una abdin èyí àlẹ́ kan sọ fún wọn wípé nẹ́bà una abdin kúl huwa nẹ́bà una abdin pé ìró tó tóbi ní nǹkan tẹ́ ń bèrè nípa rẹ̀ yẹn o máa sọ fún wọn wípé ìmọ̀ tó tóbi ìró tó tóbi lélẹ̀ o antum ẹnu mu eléyìí lẹ́yìn gbórí kúrò níbẹ̀ tẹ́ gbórí kúrò nídìí ìmọ̀ náà. ما كان لي من علم بالملأ الأعلى إذ يختصمون èmi ò nímọ̀ nípa ètí ń ṣẹlẹ̀ láàrin àwọn ìjọ tó ga jùlọ الملأ الأعلى òun làwọn màláìkà àwọn ìjọ tó wà ń bí tó ga àwọn ìjọ tó ga jùlọ àwọn ìjọ tó lóore jùlọ orílẹ̀ ìjọ àwọn màláìka ọlọ́run ìyàrá ìmọ̀ tó wọlé pé máa kana li min ilmin máa kana li min ilmin annakrotu fi siyaki nafi yẹn lọ́dọ̀ àwọn tí bá wá pé ọ̀rọ̀ tó tó bá wá níbi tó ti ń sọ̀rọ̀ negation tí wọ́n ti ń gbé nǹkan kúrò tó ti ń takò nǹkan ní tó ń túmọ̀ sí pé ó ń túmọ̀ sí gbogbo nǹkan yẹn yẹn. èyí pé máa kárẹ̀ lé mi nà èlè mi ní ìmọ̀ kankan mi ní ìmọ̀ ẹyọ kankan kódà kó kéré bí ọmọ náà gúnnù mọ̀ báyìí mi ní. Ànábì ń ṣe ìgbékúrò ìmọ̀ nǹkan kan nínú ma ń ti ń ṣẹlẹ̀ láàrin àwọn màláìkà nígbà tí wọ́n ti fanfa lórí ṣé kọ́lọ́ ọba ṣé kódà nàbí ádámà ni àbí kó mẹ́ta kí láǹfààní tọ́wà ń bí kọ́lọ̀ ọba àdíkẹ́ ádámà nàbí ádámà ìfà ń fa ìgbà yẹn kọ́lọ̀ ọba àdíkẹ́ ádámà nàbí ádámà yẹn ànábì ní ìnímọ̀ nípa ti ń sẹ̀rẹ̀ láàrin àmàlẹ́kà ń gbà yẹn kò sí tẹ́jú mi ìmọ̀ ń parẹ́. ما كان لي من علم بالملأ الأعلى إذ يختصمون ìgbà táwọn màláíkà ń bẹ̀rẹ̀ sí ti fanfa nípa jíjà nábì ádámà ìnímọ̀ nípa rẹ̀ ṣùgbọ́n gbogbo àwọn kiri wọ̀nyí mo fún yín ní òní pa bó ti tẹ̀lẹ̀ gbogbo báwọn màláíkà ṣe ní fanfa àdébí fún wa ní òní pa rẹ̀ àbí òfún wa ní òní pa rẹ̀ ó fún wa ní òní pa rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ náà Kùránù kẹrì pàápàá jùlọ nínú Suratul Baqara ọlọ́run bá ti kọ́ sí ọ̀rẹ́ rẹ̀ ìwá ṣe àìbẹ́ẹ̀kọ́ ni yípo sí ọrẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn sọ́rọ̀ alukur'an lọ́nà ọba àlejò àti sàlàyé kódà nínú sọ́rọ̀tù ká lọ́nà ọba sàlàyé rẹ̀ àbí nípa yìí fanfa tó tẹ̀lẹ̀ láàrin àwọn mọ̀lẹ́kà nígbà tó lọ́ba àlejò fẹ́ dà nẹ́bí adama. sẹ́mu kánábíà anabi anabi sọ̀rọ̀ ọ̀sọ̀rọ̀ mọ̀ onímọ̀ nípa rẹ̀ ẹjọ́ ta ló fi nǹkan ìránṣẹ́ sí. eléyìí anabi ní sọ fún ẹ pé kẹ́ẹ̀lì rẹ̀ kó ju ti ọlọ́run ọba nínú. èyí nímọ̀ nípa nǹkan yìí nígbà táwọn mọ̀lẹ́kà fi ń jiyàn báwo ni mo ti wá ń kó nínú ìrònípa rẹ̀ tí ìbá ti kọ́ lọ́ba ló fi mọ̀ mí so anabi ń ṣe nọ́fíù ìmọ̀ nípa ti ń ṣẹlẹ̀ nǹkan tó pamọ́ anabi ń ṣe ó ń ṣe ìgbékò rẹ̀ fúnra rẹ̀ èyí ló tún fi ní anabi jẹ́gẹ́lẹ́ o ẹ̀rọ anabi nímọ̀ kọ̀kọ̀. sẹ́ni pé ìtayọ̀ àlàyé ìtakọ̀ Al-Qur'anul Karim yẹn gbogbo ẹnikẹ́ni tó bá fi rẹ̀ fún anabi sallallahu alaihi wasallam wípé anabi nímọ̀ kọ̀kọ̀ ànẹ́bì là ń sọ o ká má sọ àwọn wòlíì yín ká má sọ àwọn tí ó wù yín tó bá fi rẹlẹ̀ fún ànẹ́bì gan tó ju gbogbo wọn lọ nígbà ànẹ́bì nínú ọ̀kọ̀kọ̀ ẹni bẹ́ẹ̀ ti di káfíìn ó ti di kẹfìrí pẹ̀lú ìpalọ́pọ̀ gbogbo àwọn olùmọ̀ pẹ̀lú ìpalọ́pọ̀ gbogbo àwọn olùmọ̀ irú ẹni bẹ́ẹ̀ ti di káfíìn torí pé ẹni báyìí ó ti ṣe ó ti fi ànẹ́bì ó ti di ṣe orogún fọ́nà ọba nìyẹn nínú ìkọ́jọ́ fọ́nà ọba nìkan la gbọ́dọ̀ dásà lẹ́sà níbẹ̀ òun náà ni ìròyìn ìmọ̀ ọ̀kọ̀kọ̀ bákan náà nínú àwọn àyà sọ́rọ̀ ọba àdékẹ́ láti ń ṣàlàyé fún wa nípa nípa nábì sallallahu alaihi wasallam kò nímọ̀ nípa àkọ́kọ́ òun náà ni àyà sọ́rọ̀ ọba àdékẹ́ sọ́rọ̀ pé sọ́rọ̀ ọba àdékẹ́ láti pàdébì láti rí pé kárẹ̀ mọ́ sọ pé walau kuntu a'lamu al-ghaib ولو كنت أعلم الغيب لاستكثرت من الخير وما وما مسني السوء ọlọ́run yàrá ìjọ tó mọ̀ pé wàlẹ̀ òkúùtù àyẹ̀kẹ́ mo gbọ́ ìbà tó bá jẹ́ sí ẹ̀mí ànẹ́bí bá nímọ̀ nípa àkọ́kọ́ ni bẹ́ẹ̀ sì jíde ń sọ ẹ̀ kàmá tẹ̀sán ewu wàkàmá tẹ̀kọ̀ọ́nù wàkàmá tẹ̀sán ẹ̀mú wàkàmá tẹ̀sán wàkàmá tẹ̀sán tó bá yẹ pé èmi ànẹ́bí bá nímọ̀ kọ̀kọ̀ bẹ́ẹ̀ sì jí ń rò yẹn ni bẹ́ẹ̀ sì jí ń lẹ́bi tọ́jọ́ yẹn ni bẹ́ẹ̀ sì jí ń sọ yẹn ni tó bá yẹ kí o bá ní mẹ́kọ̀ọ́ kan ni lẹ́sẹ̀kẹ́sì mi lọ kọ́ yìí mi ń bá pọ̀ nínú àwọn oore púpọ̀ wà máa ma sani ẹ̀sù bẹ́ẹ̀ la burúkọ̀ bá ti máa ṣẹlẹ̀ sí mi tó ń ká burú yẹn tó dé màá ti mọ̀ màá rẹ̀ ti sáfù. àwọn olùkọ́ wa gbìyànjú pé kí lànà ìgbà lérò pẹ̀lú lẹ́sẹ̀kẹ́sì mi lọ kọ́ yìí pé màá pọ̀ ní oore ìtumọ̀ rẹ̀ ni pé gbogbo ń tán pè lórí ayé pátá èmi ànábì ní ìbá ní jùlọ ní ìbá ti máa àsìkò tí òjò ọmọ ẹ̀rọ àtàsìkò tójú ọmọ ẹ̀dá màá ti wá pèsè kalẹ̀ lásìkò tí òjò ọ̀dá yẹn màá ti pèsè tí màá jẹ kalẹ̀ nígbà bá ni ma àsìkò ọ̀dá sí àsìkò ọ̀pọ̀ débi kan wàlà òkútu àìlẹ́mú ìjọyìn tó bá yẹ kí wọ́n bá ní màdí máa kọ̀kọ́ ní èmi àlejò bá ti máa sòwò kan láyé àbòwò tó lérè nínú èmi àlejò bá ti máa sòwò láyé kí mú ààrẹ rẹ̀ mẹ́ èyí báyìí ti máa wò owó ni mo lè ṣe tẹ́lẹ̀ ọ̀pọ̀ jù lọ́sọ̀tọ́sù mi ọ̀sọ́ yìí èmi àlejò bá ti ja ogun kan láyé àbíkọ́jẹ́ pé màmá wí ní gbogbo ogun yẹn wàmọ́ màsánìyà sùn ẹjọ́ náà náà. lójú wa tíkà ẹ̀yà lòdà wílù ha bẹ́yìn náà. àmọ́ abẹ nínú àwọn ọjọ́ mi náà tánàbí ológun tánàbí sọ pé yóò lógun yìí lè wọ́n ti darí lẹ́nu tó yẹ sí pé ọwọ́ bá àwọn mùsùlùmí tọ́pọ̀ ni. àbí àyè àmọ́yogun bẹ́ẹ̀ ni tánàbí lọ tó yẹ pé àwọn mùsùlùmí kú lọ bí táwọn mùsùlùmí kú lọ gidi tó bá pa nẹ́bí sallallahu alaihi wasallam bá ní mọ̀ ni yóò kó wọn lọ rú ogun bẹ́ẹ̀. bó kó wọn lọ ànábì ò ní ma ṣé kò ní ma ikọ́ pamọ́ in tí wọ́n lè ṣe in táwọn lè ṣe kò ní ti mọ̀ kó lè pèsè in tí ó kanta àtà kó lè pèsè rẹ̀ kalẹ̀ fún wọn wàláwù kùtù àìlẹ́mú gbọ́yì àyà lílé táǹkà yìí kìí ṣe àwísọ ọlọ́run ní ìrànlẹ́bí sọ fún yín pé wàláwù kùtù àìlẹ́mú gbọ́yì bá tó bá jẹ́ pé mo bá ní ajẹ́pẹ́mi ní tí wọ́n lẹ́sà wọlé tí wọ́n ti nǹkan yìí rẹ̀ fún anabi sallallahu alaihi wa sallam wà náà kú tó àdàmú gbẹ́gbẹ́ na sàkísàn tó lọ sọ́yìn bàbá mà sàmì. àyà ẹ̀ ta kàfẹ́ yẹn síwájú ẹ̀ kí ni nǹkan tí ọlọ́wọ́ bá lè jẹ́ ń sọ. ọlọ́wọ́ bá lè jẹ́ ń sọ fún anabi sallallahu alaihi wa sallam wípé wọ́n bọ̀ wá bí wọ́n léèrè nípa ọjọ́ ìgbéra kìyàmà àyànà mùsà ìgbà wo lọ́jọ́ yẹn ìgbà wo ni ọjọ́ ìgbéra kò yá mọ̀ dé àwọn kẹfẹ́ yóò wá bèèrè lọ́wọ́ rẹ̀ ànábì sallallahu alaihi wasallam bẹ́ẹ̀. ọlọ́run àlejò sọ fún ànábì sallallahu alaihi wasallam pé ẹ máa ń bèèrè irú bèèrè tí wọ́n sọ fún wọn. káàlì bá àmọ́kọ́ ànábì sallallahu alaihi wasallam kò nímọ̀ nípa kọ̀kọ̀ ilé ìtọ́ fi rinlẹ̀ fún ànábì sallallahu alaihi wasallam. ilé ìgbà yàrá nínú suratul A'raf suratul A'raf one eighty seven sí one eighty nine. ọlọ́run bá yẹ sàlúùnà jà ẹni sáà wọ́n bọ̀ wá bí rẹ̀ ànẹ́bì nípa ìmọ̀ ìjọ wo lọ́jọ́ gbé ra òkèèyàn mọ́ òde wọ́n bọ̀ wá bí rẹ̀ ànẹ́bì lóore pé ìjọ wo la yọ parẹ́ ìjọ wo la òkèèyàn mọ́ òde tí wọ́n bọ̀ wá bí ànẹ́bì lóore o àlèsà wọ́n bọ̀ wá bí ọlọ́run nípa ọjọ́ gbé ra òkèèyàn mọ́ àyáná mọ̀sá àsìkò ọgbọ́n lọ́nà ọ̀bàlẹ̀ kí ló mú wa ìjọ wo la yọ parẹ́ ìjọ wo la òkèèyàn mọ́ bẹ̀rẹ̀ wọ́n bọ̀ wá bẹ̀rẹ̀ lọ́wọ́ ọlọ́ni ẹ̀kọ́ ìnàmà ìlúhà ìdá ọ̀bì sọ fún ọ pé ìmọ̀ rẹ̀ ọ̀dọ̀ náà sọ pé lẹ́bi àdáàtò kọ́sìrín wà hásìrín irinṣẹ́ ni táà máa fi ń sọ wípé nǹkan ọ̀rọ̀ yìí ò kọjá rí báyìí táà máa fi ń gé ọ̀rọ̀ mọ lórí tí a bá fọ̀rọ̀ yẹn tì sí lọ́dọ̀ kò kọjá ẹyọkọ yìí ọlọ́ni kún ìnámà ìlúhà sọ fún wípé ìmọ̀ rẹ̀ ò sí lọ́dọ̀ ẹnì kankan aya fi ọ̀dọ̀ ọlọ́wọ́ bá nìkan kú ìnáma ìlú ìlà wọ́n bì sọ fún ọpọ́dọ̀ ọlọ́wọ́ bá mi nìmọ̀ òun ló ti lérí hadithu jibril tọ́ba nabi sallallahu alaihi pé akhbirni ẹni sáàyà fún mi nílò nípa ìjọ òlọ́jọ́ gbéra sí àmọ́ jẹ. Ànábì sallallahu alaihi wasallam wá sọ wípé mal mas'ulu anha bi a'lama min as-sa'i. Ìtò ń béèrè yẹn gan ìmọ̀ rẹ̀ gẹ́ kọjá tí wọ́n tó ń béèrè gan náà nípa rẹ̀ bí ilé mi tó ń béèrè lọ́wọ́ mi. Yẹn ni pé kò sí ẹnì bẹ́ẹ̀ ni súnmọ́ ọba tó bẹ̀lẹ́ mi tó ń bèèrè lọ́wọ́ mi ìwọ gẹ́gẹ́ pé ìwọ ni olùkọ́ mi gbogbo àwọn ìmọ̀ ẹ̀sẹ̀ ìwọ lọ máa ń mú wá fún mi àbí ta ní kọ́ àlẹ́ mi ẹ̀sìn jìbìrì àǹfà nẹ́bì nìyẹn eléyìí ẹ̀rẹ́ ẹ̀jẹ̀ kankan tí kìí sà kìí sọ̀rọ̀ sọkúsọ kìí sà torí ìjọ tí mo sọ bẹ́ẹ̀ létí ìjàbàtà kẹlẹ́ máa ń gbé jàbàtà ọmọ ibi tí kéwù darí kọ láyé ibà kan lórí à mọ́tò bá mọ́ wọ́n kí lè ìgbà ń bẹ rẹ̀ kí lárí mọ́tò bẹ́ẹ̀ mọ́ èmi kà mọ́ ń sọ̀rọ̀ àkídà fún ẹ pé Jibril àfa nàbí wàlúwà ìmọ̀kànlá bàbúrà ọ̀rọ̀ bàtà yóò pé jẹ́rù ọmọ bàbúrà ẹni tó kọ́ ànábì lẹ́sìn ẹni tó kọ́ oníkéwú ṣẹ̀dí ìdòkú wa jìbìrì lọ́wọ́ wa lè kẹ́lá ròyìn bẹ́ẹ̀ lọ ayà yẹn nínú sọ́ọ̀tù mẹ́jì kọ́ mọ́ nǹkan kan ló ẹ̀sẹ̀ rárá ní jàbàtà so eléyìí náà yóò máa jẹ́ ẹ̀rí fún gbogbo àwọn tí ò bá mọ̀ wípé ànábì lẹ́ni tó kọ́ oníkéwú òun náà ni jìbìrì lálẹ́ ìsọ̀lá alẹ́bí wọn sọ fún jìbìrì pé kódà ìwọ tó ọjọ́ àfa mi gan tó yẹ pé gbogbo ìmọ̀ ẹ̀sìn tọ́lá ọba àdékà tó ń mọ̀ mí ìwọ lọ́wọ́ ọba àdékà ń kọ̀rọ̀ akọ mi ìwọ gan ọ̀mọ́ mẹ́lìmọ̀ sùúlù ẹ̀ ń ha bí àìlàmọ́ mílẹ̀ sáì ìwọ tọ́jọ́ sáì gan tọ́jọ́ kólùkọ́ mi ní ọ̀gán ọ̀mọ́ kámẹ́sì mi tó ń bè lọ́wọ́ mi òun náà wọn bá níjà náà fi orin lẹ́nu àkùrán yìí pé wọ́n ń bí wọ́n ń bọ̀ wá bìrì ànábì lóore nípa ìmọ̀ ọjọ́ gbọdọ̀ fìyàmà àyànà mùsáà ìgbà wo ni àwọn náà bá lè kéré mú ọjọ́ gbọdọ̀ fìyàmà wa. sọ fún ọ yìí pé innama ilmuha inda rabbi ọ̀dọ̀ ọlọ́run bá ní máa rẹ̀ wà o. la yujalliha liwaqtiha illa hu kò sẹ́ni tó lè fi ọjọ́ ìgbẹ́jà kìyàmá hàn ìgbà tí ó tẹ̀lé kò sẹ́ni tó lè mú wá àyàfọ́ náà ọba nìkan òun nìkan ló ní kápá rẹ̀ láàyè jẹ̀lé àlèwà sí ha ìlàhù fọ́kùnlẹ̀ ti sọmọ wá tó ọ̀là ọ̀bì kódà ibi tí màá yí lágbára dé ó wúwo báwọn ará sọ́mà tilẹ̀ láti mọ̀ wọn lè mọ láyé lákùlà fi samawati wal ard ìmọ̀ ihu wo ọkọjá ti àwọn ará sánmà àwọn ẹ̀dá tí ń gbé sánmà lè mọ̀ wal ard ọkọjá ìmọ̀ òun ọkọjá àmọ̀ táwọn ará àwọn tó ń gbé ilẹ̀ tí ní àmẹ́bí náà wà ní wọn sí àmì mọ̀. láti àtìkùn illa báwùtà àmọ́ kìámà yóò ní dé o kò ní wá báyìí àyàfi lójijì ní wàá báyìí kọ̀tẹ́ni لا تأتيكم إلا بغتة يسألونك كأنك حفي عنها ọlọ́ ni wọ́n mọ̀ ábí dá nẹ́bí lérè nípa ìmọ̀jọ́ gbẹ̀dẹ̀ kìámẹ́ yìí bí ẹni mú oṣù ojú kòkòrò àti ìmọ̀ ìmọ̀ yẹn ni bí ẹni bẹ́ẹ̀ nẹ́bí gẹ̀ẹ́sì ojú kòkòrò kó o mọ̀ látọ̀dọ̀ náà bá táwọn òfin wa lọ bèrè lọ́wọ́ ànẹ́bí tálẹ́bí òfin wa sọ fáwọn wọ́n mọ̀ wá béèrè wọ́n yà máa tẹpẹlẹ mẹ́yìn béèrè yẹn gẹ́gẹ́ bí ẹni pé ìyá ànábì gẹ́gẹ́ ti ń sojú kòkòrò kó onímọ̀ kó onímọ̀ nípa òun látọ̀dọ̀ lọ́wọ́ bá nípa nǹkan tán bíọ́ yẹn bó ti máa bíọ́ nìyẹn. ọlọ́wọ́ bá ní kún ìnáma ìlú ha ìndà lọ sọ fún ọ pé ọ̀dọ́ lọ́wọ́ bá ní máa rẹ wà wàlá kí ní asọ́rọ̀ náà ti láyà ìlàmú ṣùgbọ́n pọ̀ àwọn onítúbí ọmọ wàláì wàlá kí ní ìbára jẹ́ pé wọ́n mà ní wọ́n máa fi ìmọ̀ kọ̀kọ̀ rẹ̀ fún ànábì sọ̀rọ̀ náà lọ́sọ̀lá tí wọ́n mà wọ̀lẹ́kí ní sọ̀rọ̀ náà ti láyé ẹ̀mú ìmọ̀ rẹ̀ ọ̀dọ̀ ọlọ́wọ̀ bá lọ́wọ́ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ọmọ ọ̀dọ̀ ọlọ́wọ̀ bá lọ́wọ́ gẹ́gẹ́ bí ẹ̀yà aláìmọ̀ gàtẹ́ wa ń bí nínú àtàwọn ojú bí ọmọ ìyá ń sọ̀rọ̀ tó tẹ̀lé tí wọ́n tún nábà ní ojú ju àmà ọlọ́wọ́ bá ní yas'alunaka 'ani s-sa'ati ayyana mursaha wọ́n mọ̀ wá bí wọ́n rìn rìn ànábì nípa ọjọ́ wo lọ́jọ́ gbẹdà kìyàmà ó dé ìjọ́ lọ́jọ́ gbẹdà kìyàmà ó jẹ́ fíìmà anta min dhikraha ọlọ́ni rẹ̀ ànábì kìí sọ̀dọ̀ rẹ̀ ní ìmọ̀ rẹ̀ ìmọ̀ nǹkan ẹ̀ òṣèlú rẹ̀ ànábì innama anta munziru man yakhshaha yín tí wọ́n fẹ́ jẹ́ kó o máa kìlọ̀ fáwọn tó bá nípa ìyọ̀jọ́ rẹ̀ ni máa kìlọ̀ ìyá wa ìyà tí ó jẹ wọ́n lọ́jọ́ náà lọ́hùn àti láyé yìí àti àwọn iṣẹ́ tí wọ́n lè ṣe tó mú yàyẹ jẹ wọ́n máa kìlọ̀ rẹ̀ fún wọn pé eléyìí tẹ bá ṣe yóò mú yín sí ọjọ́ náà o yín wà fún yẹn innama anta munziru إن أولي أعلم علي يسألونك عن الساعة فيما أنت من ذكراها إلى ربك منتهاها نعم إلى ربك إمارة pàápín ìmọ̀ rẹ̀ ọ̀dọ̀ ọlọ́wọ̀ bá lọ́wà ìlànà tí kẹ́ mú ń ta háà Yepenu ìmọ̀ ilé òṣìṣẹ́ ògbèrè àfihàmọ́ jẹ́ ọ̀dọ̀ náà bá lọ́wà ìnáma náà tàmú ń dúró mẹ́yà ṣá ẹnu tí ànábì jẹ́ ọ̀kọjá ní ìnáma áńtà mẹ́òdúró mẹ́yà ṣá olùkìlọ̀ ni wọ́n jẹ́ fún àwọn tó bá nípa ayọ̀jọ́ rẹ̀ lọ olùkóyin tí wà nẹ́bí ẹnu gbogbo pàtó rẹ ọ̀kọjá kò náà mò ń rírù ní ọ olùkìlọ̀ fúnni ní ọ èyí ṣe olùfúnni ní o ìgbà wo ni ìjọ náà jẹ ọ ọmọ nípa rẹ ìtàn bí ó yẹ tó ọmọ ní ọlọ́ni káyọ̀ bí máa sọ fún ta ni kọ́ mọ̀ sọ fún wa bẹ́ẹ̀ ẹ dáhùn láwọn nítorí wọ́n sì nàbáyà bí wọ́n sì nàbáyà àbá ní tààrà ọlọ́jọ́ dá fún yá báyìí wọ́n sì nà ní ìsìnà tó fojú hàn kí máa sọ pé ànábì ní máa kọ̀kọ̀ wàláì àlékún àwọn bá a débi nípa àwọn tí àwọn tí ó wù wọn náà èmi tó kí ara mi gbọ́ ni wọ́n wí fún mi wọ́n wí fún mi ló fi kí ara mi gbọ́ báyìí lórí rédíò ọjọ́ wọ́n di báyìí náà kọ́ ni oṣù jọ náà yìí tí mo mọ̀ wá sí program báyìí wọ́n wá sí program kan lálẹ́ ọjọ́ yìí àwọn oníṣubí ni wàláì tí wọ́n láyé ọ̀làwọ̀ ìdè yìí oníbi tuesday ọmọ ìṣòwò kòrògbé tuesday lónìí ni ọ̀làníwẹ̀ oníbi tuesday sálọ wa ọ̀la ni wọ́n èdè fún ọmọ ẹ̀sọ́ náà lò ọlọ́run ti dẹ́n tẹ̀lé mi. wọ́n sára mi rẹ̀ tó dálẹ̀ o ọba jẹ́ pé ilé mẹ́jọ ọ̀rọ̀ ayọ́pàdé wà wẹ́ẹ̀dì báyìí o. ṣùgbọ́n ní nta àmà mo jẹ́ yọ pé nta àmà ń rọ́ǹdì ṣùgbọ́n ìdájà awi nítorí wa nítorí àwọn èèyàn kí láka yìí mú bàwá dàrú tí eléyìí báyìí nínú àwọn jẹ̀lílù ni tó fi yé wa bẹ́ẹ̀ pé ànábì ò ní mọ́ kọ̀ọ̀kan. náà nínú àwọn kẹta tó parí lálẹ́ yìí sàáyẹ̀dà. sọ́rọ́tùlẹ̀ sọ́rọ́tùlẹ̀ àyà fifty nine nínú sọ́rọ́tùlẹ̀ náà. ọlọ́run bá ní kí a tún sàlàyé ń bẹ̀ pé wà á ń dàbọ̀ mọ̀fáàtì mọ̀fáàtì ṣòwòrán ọlọ́run bá ní àwọn ìmọ̀ ìkọ̀kọ̀ kọ́kọ́rọ́ rẹ̀ tábàtọ̀ pé màfáàtì òṣùwọ̀n yìí àwọn olùmọ̀kà mú wa pé kí làwọn màfáàtì òṣùwọ̀n yìí àwọn màfáàtì òṣùwọ̀n yìí bùyàn náà bá àlejò láka nínú sọ́ọ̀tù lukman táyà tó gbẹ̀yìn nínú sọ́ọ̀tù lukman tàbá wa kí lẹ́ńpẹ̀ ní màfáàtì òṣùwọ̀n yìí ìnà wọ́n àìnáwó ìlú sáà ìlú sáà tí a ẹ́ tí wọ́n mọ̀ á bí ọ̀rẹ́ nípa ìmọ̀ ọjọ́ ìgbẹ́nà kìyàmà lọ́nà ọba àríyá tó fún ilẹ̀ lóṣù tó lùkọ́ rẹ̀ iná wọn àrídáhù ẹnu sáà ìmọ̀ ọjọ́ ìgbẹ́nà kìyàmà ọ̀rọ̀ ọba nìkan lọ́wà wàyí lè sí ìmọ̀ ìfọ́ ọlọ́wọ́ ọba nìkan ló ní kàkà àkàtọ̀ òjò kalẹ̀ olóṣì máa yọ òjòjì ọ̀rọ̀ olóṣì ọ̀gbà tó jọ ọ̀rọ̀ kò sẹ́ni tó lè mọ̀ wàyí lè yẹ wọn fi àwùjọ ètò ìgbà nínú ọkọ̀ àbòyún yóò bí ní kò ní bí ní olórí alájẹ ni olórí ibú ni kò sẹ́ni tó lè máa fọ́ náà ọba. ọkùnrin ní ẹ̀jẹ̀ tí ọba ti pé ọmọ oṣù mẹ́rin lé ní àbókùnrin ní ẹ̀jẹ̀ lóṣù àlàyé ọ̀sẹ̀ tó lọ. wípé ọmọ ọmọ oṣù kan òun náà kò sí ní sẹ́kẹ̀rẹ̀ bàbá ọkùnrin lọ́jà àbóbìnrin lọ́jà àbí ní sẹ́kẹ̀rẹ̀ mẹ́ta lè fi wà ẹ mọ̀ pé wà láyé mò ń pè yìí kò sí ẹsẹ̀ náà lè mọ̀ láyé pé àtọ̀ yìí o níjọ́ tó ń dún sára obìnrin yìí o kódà àwọn tí wọ́n máa ń wádìí kòókòdó gan ní àwọn onímọ̀ ìwádìí gan ọ̀sẹ́ni kankan tó pàtó lára fáwọn lè mọ iye tí ọmọ lè jẹ ẹ̀yà tó ọmọ lè jẹ nígbà tó wà lóṣù kan àbáwọ̀ àmì òṣìṣẹ́ owó báyìí yóò wà lómi lọ́gbọ́lọ́gbọ́ inna ahadakum yujma'u khalquhu fi batni ummihi arba'ina yawman nutfa àdìsí yẹn àlẹ́bí ni wọ́n ti àkójọpọ̀ ìtẹ̀dá ẹnìkọ̀ọ̀kan yìí sínú kòyà rẹ̀ fún ogójì ọjọ́ oṣù kan àtọjọ́ mẹ́wàá àbóṣù kan àtọjọ́ ọjọ́ mọ́kànlá tó ti máa jẹ́ twenty nine àbọ̀ ẹ̀jẹ̀ tá ti yìí ẹ́ á ti àkójọpọ̀ ìtẹ̀dá yìí sínú kòyà yìí fún ogójì ọjọ́ omi lẹ́wà nígbà tí àwọn ológun ìjọjọ́ omi ثم يكون علقة مثل ذلك أنا من هذا بس واحد يوجد يوجد مي يروى يوجد بس يوجد يوجد يجكي tọ́wọ́ ẹ̀yà kìkì láyé màmá yọkùnrin àbúmẹ̀rin bákan náà tó máa yẹ fún un mú bọ́tán mísìlá gáàlì tó bá tó wá di oṣù mẹ́rin ẹlẹ́kẹ̀ẹ́ tó bá tó di ogójì ọ̀hún ogójì ọjọ́ ẹlẹ́kẹta yóò wá jìbá sí ẹran ogójì ọjọ́ mẹ́ta ọjọ́ one twenty days one twenty days tí ọjọ́ yẹ oṣù mẹ́rin tòun ẹ̀rọ kúnnù mú gbọ́dá bísílẹ̀ báyìí ogójì ọjọ́ mẹ́lẹ́kẹta àtọ́jọ́ one twenty days ọmọ wa di mú bọ̀ yẹtà ń pè bẹ́ẹ̀ ni dòdì ẹran tí ẹ lè sọ sẹ́nu tí yọ jẹ sí ogbè yìí lọ́pẹ̀ ní mú bọ̀ bẹ́ẹ̀ ti wà ní ẹ. tó ń bọ̀ lórí yóò sẹ́nu ilé yìí mẹ́lá mẹ́lá wàá áńgẹ́lì sí وينفخ فيه الروح قال فهم تيارا ويؤمر بأربع أو أقالة كمان بكسب رزقه وأجله وعمله شقي أو سعيد àwọn akpala ti àwọn nǹkan mẹ́rin rí ẹ gbogbo àsìkò táwọn wí yìí àwọn ènìyàn sọmọ ọjọ́ ń báyìí kò yé báyìí nígbà tí o ti ìfirinṣẹ́ tí ó máa ń ká ọwọ́ tó wà ní kò ká máa ń tí ọmọ jẹ́ nígbà tí ọmọ bá ti fóònù tán tí ẹ̀yà ara ọkùnrin bá ti jáde lára rẹ̀ àbí obìnrin nígbà tí o ti ìfirinṣẹ́ lásìkò àmẹ́bí tí tí ẹ̀yà ojú tí wọn kọ̀sẹ́ tó ìmọ̀ abẹ́rẹ́ ọkùnrin àbóbìnrin kọ̀sẹ́ ẹni tó lè mú láyé bọ́yọ̀ ọkùnrin àbóbìnrin alẹ́kọ̀ọ́ni ọmọ yìí aboyún bí ni kò ní bí ni ta ló mọ̀ tó bá ti òtún ẹni ọ̀jẹ̀ ni àbí lóbi ويعلم ما في الأرحام هنا مفاتيح الغيب ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وسنة ثم توصل لها إن تعفيت الأمام إن تعفيت وسنة ثم وما تدري نفس بأي أرض تموت وسنة ثم بتوقع سي أبي أنا لو هو أبي توقع سي باي وسنة ثم لا يه أه أه الله ما يكلمني ما يفعل iná lọ́wọ́ ẹ̀yìn ló kọ̀ ní ọlọ́run ọba nìkan lọ́ba tó nímọ̀ nípa gbogbo nǹkan ọba tí mo rẹ̀ wẹ̀. eléyìí wà iná wo ẹ̀yìn lè mọ̀fá ti sọ̀rọ̀ báyìí eléyìí ẹgbẹ́ mọ̀fá ti sọ̀rọ̀ báyìí ọ̀dọ́ ọlọ́run ọba nìkan lọ́ba sọ́wà láyé ìlàmù ha ìlàhù ọlọ́ni kò sẹ́ni tó mọ̀ máa láyé àbúwọ́lọ́ nìkan tó yẹ pé ànábì náà bá wà láwọn tó máa ní ọlọ́run bá pé láyà láyà yà ìlàmù ha ìlàhù wa muhammadu kọ̀sẹ́ni tó mọ̀ àyàfi ní wọ́n bá tànẹ́bì nìkan láìláà ọlọ́wọ́ bá tànẹ́bì sílẹ̀ èyí wọ́n bá tànẹ́bì sí. láyé ẹ̀lẹ́mú ha ìlẹ́hù kọ̀sẹ́ni tó nímọ̀ nípa rẹ̀ àyàfi ọlọ́wọ́ bá nìkan. wọ́n láyé ọlọ́ni wọ̀nyá ẹ̀lẹ́mú náà fi lọ́rùn wọn bá a wọ̀nyá ẹ̀lẹ́mú náà fi lọ́rùn wọn bá a ọlọ́wọ́ bá lọ́mọ̀ nípa ẹni ń bẹ nínú ilẹ̀ àti tí ń bẹ nínú omi ọlọ́wọ́ wà máa ń tàbí wọ́rọ̀kọ̀ sí ìlú ẹ̀yà ìlẹ́mùhà ewé kan ò sì ní jábọ́ àtúwẹ́pọ̀lọ̀ ọba nílò nípa rẹ̀ àìmọye ewé ti jábọ́ ní ìṣèta lọ́mọ ọlọ́run ọba nìkan ló ọlọ́run ní ewé kan ò ní jábọ́ àbíkọ́lọ̀ ọba nílò nípa rẹ̀. wàlá àbá ti di ìlú mẹ́tì láti wàlá ọkọ̀ mi wàlá ayá mi sí ọlọ́run ní kò yẹ sí wọ́rọ̀ kan tí ń bẹ nínú òkòkò ilẹ̀ àbíkọ́lọ̀ ọba nílò nípa rẹ̀ gbogbo tí bẹ́ẹ̀ ní òkòkò ilẹ̀ pátá kódà ilé táwọn àgbẹ̀ bò mẹ́lẹ̀ ẹ̀rọ kò sálẹ̀ sọ fún mi iye owó àgbàdo táwọn àgbẹ̀ ti gbẹ báyìí àtẹ̀lẹ̀ tó gbẹ̀lú ọdún yìí àti tọ́ka bàbá. kódà àwọn àgbẹ̀ tí ń gbin gan lẹ́yìn tó bá gbé táwọn ẹ̀lẹ́ máa wóró fún ẹgbẹ̀. torí láti torí oko mi o kódà iye àgbàdo wóró báyìí ni mo gbìn kọ̀sẹ́ni tó lè mọ́. àbí àfọ̀rí àfọ̀mọ́ ọba nìkan. wàlá rọ́pọ̀ mi wàlá yá ṣé ń bẹ nílẹ̀ àti gbogbo tó bẹ kò sẹ́ni tó máa bọ́ náà. ọlọ́ọ̀bá ní ilà bí kìtàbí mubin gbogbo àwọn kìíní ti wà lákọọ́lẹ̀ tó kẹ́yà òun náà ní inú láhùn màfú tí bú sórí sọpá nàbí nímọ̀ nípa rẹ̀ ومن علومك علم اللوح والقلم ومن علومك علم اللوح والقلم ní bújẹ́rì sọ pé ìtọ́lọ̀ ní ànábì ọmọ òun nìkan lòun mọ̀ bújẹ́rì lànàbí mọ̀ o ọlọ́run bó sànù wa ọlọ́run bá oníṣẹ́wá lẹ́ni àánú ọlọ́run bá àníkẹ́lá oníṣẹ́wá lónífẹ̀ẹ́ nú ọlọ́run bá àníkẹ́lá oníṣẹ́wá ní olórí kókó èèyàn tí kò kí ń gbà tó ṣe nígbà tó bá ń tọ́jú wàláhì mo fi ọlọ́run bá tó dá ẹni búra bí ò ṣe rú mi lójú pé jàbàtà wà lórí àánú tí ó sì rú mi lójú pé alẹ́ la wà ní òrú mi lójú pé wàláhì ẹ̀sìn kò rú mi lójú rárá yìí ti jàbàtà ti dá mi lójú ní sufi dá mi lójú pé ìlànà tí ò dá ni wà lọ́ọ̀yì. torí pé jẹ́rí sufi ló ń tàn lọ sa àgbákòjọ ni. àwọn àdìsọ́kẹ̀ tí ó le tó yára sọ̀yẹ̀dọ́mọ náà téèyàn gbọ́dọ̀ kú lórí àbí kí ẹ má bọ́lá ọba pàdé dáadáa làwọn sufi tàjọ. kọ́nà bá rí kílákúdà ń kó sa lọ wọn lásìkò wá ti tán. insha Allah ta'ala a máa tẹ̀síwájú lọ́la lórí àwọn àlàyé tó kù lórí ìṣe ìtako ìfi ìmọ̀ kọkùnrin lẹ̀ fún anabi sallallahu alaihi wa sallam ilé tó ṣe àwọn oníṣúfì tí wọ́n ń tí wọ́n ń tán káàkiri kò ní báyìí ní títí tí ọlọ́run wà lédè lóko kádàrà pé kí òdodo kó hàn sí gbogbo àwọn tí ó bá ń wá òdodo kí ìmọ̀nà kó hàn sí gbogbo àwọn tí ó bá ń wá ìmọ̀nà náà. sílé báyìí insha Allah ta'ala òun ni a máa bá lọ́la lábẹ́lẹ́ ọba àdìkẹ́ lápẹ́lẹ́ ọba kí ọsùn wa ju ọ̀la lọ lọ́la ìlà ìlọ́lọ́ abẹ́lẹ́ ọba gbogbo àwọn tí wọ́n láǹfààní àti gbọ́ ọ̀rọ̀ yìí àtàwọn tó tún wọn láǹfààní àti gbọ́ ní inú ilé tí wọ́n kálẹ̀ abẹ́lẹ́ ọba kọ́rọ̀ kó lu ọ̀rọ̀ yìí kó lu ní sábàbí dáadáa fún ẹnì kọ̀ọ̀kan wa abẹ́lẹ́ ọba kọ́rọ̀ kó jẹ́ kí ọ̀rọ̀ náà kó ní ipa dáadáa nínú àgbọ́yé wa abẹ́lẹ́ ọba àdìkẹ́ kọ́rọ̀ náà kó jẹ́ kí ọ̀rọ̀ náà kó ní ipa dáadáa nínú ẹ̀sìn wa abẹ́lẹ́ ọba kọ́rọ̀ kó má lu ọ̀rọ̀ yìí ní sábàbí aburú fún ẹnì kọ̀ọ̀kan wa níyà ayé àtijọ́ bẹ̀rẹ̀ fìyàmà àbẹ̀lẹ̀ ọba kọ́lọ̀ mẹ́jẹ kọ́ jẹ́ ẹ̀rí takò wá ló bẹ̀rẹ̀ fìyàmà kọ́lọ̀ kó jẹ́ ẹ̀rí dì wá ní ẹ̀dá láìlá ìlọ́lá akóró mẹ́ta tí máa ń ẹ̀sẹ̀kẹ́ ọmọ ìwọ́lá fún ẹ̀rọ̀sáìrì mùsùlùmí nàmi kò nìyàm. síwájú kí a tó dágbére inshallah ẹjẹ́ kí a bá wa dá sí àfíìsẹ̀bùnìlà ilé tí a máa ń gbà so kí láti dá sí ọlọ́ọ̀bà àdìsọ́lá yóò wà sílẹ̀ nìkọ̀kan wa náà subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته